ìbára ní orí ẹ̀. bí nígbà tó ń gbé ọpọlọpọ ní ọlọ́rọ̀ ní àmàlẹ́ tí ọmọ fún mi náà lówó. tọ́lọ́mọ bá bá ní alágbára ní àmàlẹ́ tí ọmọ fún mi náà lágbára. bọ́lọ́mọ bá bá fura ìlú mímọ́ tó ń sọ́mọ tètè àyà pé ìmọ̀tẹ́ wà wá náà. bọ́lọ́mọ bá bá pé èmi ni mò ń fi ráì ààrẹ àwọn tó fi náà lè fi ráì ṣùgbọ́n àwọn ìṣọ̀tọ́ Ìnà láti wọlé lóòótọ́. Àwa àwa àwa gan. Bọ́lá fẹ́ fún màá ní náà nínú àwa àwa gan. Màtí màtí ẹgbẹ́ bá máa rà gbóyè bá àti máa wí. Màtí màtí. Ìnà láti àwa gan sòrí. Tí ò sẹ́yìn ní ìlú lè fi dá rẹ́sì. Mo tàbí tọ́wájú àrùn láti wò láti wú ẹ̀ àtòjì àtìlọ́lẹ́ rẹ̀ tó bá ti rí sí náà nínú lọ́nà tí ń tọ́ ọ̀bá fẹ́ rí lẹ́yìn ẹ̀ kò إِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَإِنَّا لَهُ لَحَافِظُونَ ọlọ́run bá sọ pé ọlọ́run ní àwọn àwọn afáàfáà máa ń lọ gba àwọn àwọn èèyàn yìí gbé abẹ́fà ìwọ̀n ìtàlẹ̀ wọ́n wọ́n ló ti yọ ọ̀tàlẹ̀ ṣéṣà àti ọlọ́run yìí lọ́rọ̀ ọ̀bà ní ọlọ́run náà lọ́dọ̀ pé wọ́n sọ àlùkò náà ìtàlẹ̀ yìí kéèrè àlọ́dún máa kéèrè sọ̀rọ̀ lọ́wọ́ àlọ́ lẹ́yìn tó máa ń ṣe ìtọ́wọ̀ lọ́dọ̀ àwọn èèyàn lọ́dọ̀ wọn lọ àwọn aláàbá àti àwọn lọ sí orí wọn ìjọba káàlù wọn àti àti sọ̀rọ̀ wọn ìkàlẹ̀ lẹ́yìn ẹ̀rọ ọlọ́run lọ́sọ̀ pé ìdí ìkàlù ìkàlẹ̀ ẹ̀yìn òkú ẹ̀ bẹ́ẹ̀ irú ẹ̀ náà lára ta wà nínú ẹ̀yìn ọlọ́bí àwọn ọlọ́mọ ọba àwọn èyí ọlọ́mọ ọba rẹ̀ ní bàbá ìjó ẹnì kan wọlé jó ẹnì kan wọlé jó gbogbo àwọn àdébẹ̀ ọlọ́mọ ọba ẹ̀ jó orúkọ ọlọ́mọ ọba ni wọ́n ti kí tọ́lọ́mọ ọba ọba wà pẹ̀lú ọmọ òwúrọ̀ ẹ̀dẹ́ ìyàtọ̀ tó bẹ̀ fún pọ̀ lè jó ọlọ́mọ ọba rẹ̀ lè jó ilé máa kọ́kọ́ kí ó ná lábẹ́ wọn àti ìgbàkú òòlù ọlọ́run ní ìgbà lọ ní òkú yẹn lọ ní òkú lọ ní òkú yẹn pé ọ̀nà ẹ̀rẹ́dẹ̀ ìdáwó ìdí àti àmà ẹ̀jẹ̀ lọ ní òwò ọ̀sán àmà ẹ̀jẹ̀ lọ ní òwò náà àti àmà ẹ̀jẹ̀ lọ ní òwò yẹn. yá wọ́n máa ti dẹ́ rẹ̀ náà ní ẹ̀rẹ̀ torí ní ní ẹ̀rẹ̀ kì í ti gbogbo ẹ̀rẹ̀ lọ ní òkú náà nígbà táwọn àwọn ẹgbẹ́ lọ́jà kọ̀ọ̀kan lọ́nà lọ́jọ́ lọ́jà kọ̀ọ̀kan lọ́nà kama òbí ìjà tó bí ní ẹ̀dá àwọn rẹ̀ ní ní ẹ̀dá àwọn rẹ̀ ní ní ẹ̀dá àtúntò náà lọ́dà ọ̀tọ̀ ní ẹ̀dá lórí gbogbo ọ̀nà ní wọ́n gbà bọ́lá wọ̀ obi láàyè ọkọ̀ bọ́lá wọ̀ obi láàyè nàtúrò bọ́lá wọ̀ obi láàyè káfíńgò àtàzíà láìpá ìgbàkáyà nígbọ̀ ní àbájọba wúlò àtàzíà láìpá ìgbàkáyà àti ìpá ìlú sí màhálì ọkùnrin máa wà ní màhálì náà sí ayé ọkùnrin náà sí ó lè gbà ó lè di ó lè wà láàrin ní ẹgbẹ́ ìgbàkáyà gbòòrò ìpínlẹ̀ àwọn olùgbé علينا كل مرة ضربنا ضربنا ضربنا أو سمعنا ضربنا ومن ضرب ومن ضرب حتى ولو بنا من ضرب ومن ضرب ضربنا أي ضربنا ضربنا المدرب أي بدأ أنت قال لو كان معاذ ودامنا lọ́rọ̀lọ́rọ̀ mọ̀ẹ́lẹ̀ àpá àkọ́ wa ní ẹ̀kọ́ ìyá níbẹ̀ yẹn ọ́gẹ́sì àti sọ́gẹ́sì ààyè mẹ́fúgbọ̀lá ó ti wà láàyè ìjà nígbà àbúrò ìṣẹ̀lẹ̀ jẹ́ ìlẹ̀ iná èyí wọn kàn fẹ́ ìyá alùpùpù alùpùpù ìyá alùpùpù ìyá iná náà níbẹ̀ yẹn àyè gbọ́wà lọ́sọ̀rọ̀ tó pẹ̀lú ìgbóná ilé gbogbo ọ̀nà ní máa ń gbà á ní máa lè kiri tẹ̀ náà nù. máa tó wáyé sí ayé mẹ́wàá láyé lọ. náà yẹ wọ́n fún lọ́wọ́ àbí já nàtúwò kò jára àti lọ́wọ́ ayé mẹ́wàá nàtúwò lọ́wọ́ kí lọ́wọ́ torí kí wọ́n jẹ́ ìtumọ̀ kí ni ìtumọ̀ lẹ́yìn ní. tó ń kílẹ̀ ọ̀gbìn ẹ̀dọ́ torí bẹ̀rẹ̀ náà wọ̀ ní òsì máa títí dàgbọ́n rọ́fún nígbà tẹ̀lé nígbà tí òkú. tó náà mo wá ní ayẹ pẹ̀lú òmùtẹ̀ kò ní dáwà kò ní dédé kò ní dáwà kò ní dáwà ibi wọn á bẹ̀rẹ̀ ọ̀rọ̀ báyìí wọn á fi náà náà láti èdè yọ ọ́ dàpọ̀ mọ́ kankan lẹ́nu ní ààrẹ ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ àyíká bẹ̀rẹ̀ ọ̀rọ̀ náà èdè àkùrọ̀ ẹ̀yà ọ̀fi ẹlẹ́ẹ̀kejì náà sábà pé ìtumọ̀ ná ẹlẹ́ẹ̀kejì wí àwa àwa ìtumọ̀ ná náà nǹkan àwa náà ní àrí ìmọ̀tọ̀ ní ìgbóná náà ṣùgbọ́n òun yàtọ̀ sí náà náà ọmọ lò ó lédi ẹ̀ lọ́nà tọ́já sí pé yọ́ wà wà láàyè rọ́mọ̀n kò sì ní wà láàyè jágòdà yóò mọ̀ láàyè wá fún mi. yẹn ni pé lọ́ọ̀dì kò tiẹ̀ fún náà yẹn ni máa dá bẹ́ẹ̀ ni máa dá dúró. ìyá ìyá káfíńtì mọ̀ kankan tó gbé náà kọ́wájá náà kàlábẹ́ná kọ́wájá ha ọ̀mọ̀ nínú yẹn ó ti ti kọ́. torí pé náà máa dá gàdàgbàdàgbàwà sí ìyá ọ̀gá yìí àárín máa dá wà pẹ̀lú gàdàgbàyà ni máa dá wà pẹ̀lú náà náà tiẹ̀ ọ̀rẹ́ rẹ̀ lẹ́nu ìwé àwa òun tiẹ̀ kì í wá láàyè náà túbò ó lè wọlé pé lọ́rábà lọ́rábà ìgbàlá ìlú náà olùkọ́ lùwà ó lè pé náà lẹ́yìn náà òun dà ní ẹgbẹ́ gbọ́dọ̀ àmọ́tẹ́ntì ẹ̀ títí jẹ́ wíìlì máa jẹ́ ọ̀f nínú kéwìn ìbò àmọ́ lọ wíìlì gẹ́gẹ́ bí ọ́bjẹ́t àmọ́ lọ ọ̀f gẹ́gẹ́ bí jẹ́ subject o lè object o lè subject ṣùgbọ́n náà nù kí ni subject nìkan ní ọmọ jẹ́ kò lè awa. awa la awa tàbí mú gbogbo kátà lè pè ní ìmú ọ̀rọ̀ lókun àtàgbára yìí tàbí mo wá sábẹ́ nípa abẹ́sọ̀dá abẹ́sọ̀dá kí wọ́n ti sọ́nù lọ́rọ̀ yàrá rẹ̀ ó ní. nọ́ọ̀sì ìlmàwòdà. ọ̀sán wa pé ó kú yí nígbà tó ká pẹ́pẹ́ owó rẹ̀ ó tún ní nóònù pẹ̀lẹ́ pé àtúmọ̀ ń bí yóò yí ń gbọ́kọ̀ àwa àwa ní ìwà àbàdìjọ ọ̀sán abẹ́sọ̀dá ẹbí bàbá olùdíje láàpá ọ̀lẹ́gbẹ̀ alágbẹ̀rẹ̀ láàpá ẹ̀họ́. ọ̀yà àwọn abúlé ló máa ń tẹ̀ àbá àlọ́wọ́lá mẹ́ta lọ́kàn àbá ẹ bá ti dáàbò mẹ́ta àbá lọ́wọ́ àbí ẹni tí ẹ bá ti dáàbò mẹ́ta bá ti dé alágbára ń tẹ̀lé àbá lọ. ìgbà ìbọn yẹn náà nù èkejì nìyẹn tí wọ́n á lù náà nù tó wà ń bẹ̀rẹ̀ náà àà tí ara ẹni tó àwa àwa wa nítorí pa àwọn tá a bá sọ pé àwa ẹyọ kan nípa ara wa á kà wá kọ́ pé àjọ àwa ní. ìrántí lẹ́gbẹ̀ẹ́ àjẹ́bọ̀ wa wà wọ́n yìí sọ pé àwa ẹ̀rọ ní gbogbo ìgbà ọlọ́run bá wá sùnmọ́ràn wà dáhánlá nínú orúkọ ẹ̀gbẹ́ ẹni onígbìrò àìkú tàkà ẹ̀rù tó tó lọ bá wà tó ìwádìí ti tẹ̀lé yẹn. lókè yẹn ti máa ó dá. àwọn ọlọ́run bá dàgbà sí àwọn òkú mọ́wúdá lóra ìjọba mọ́wúdá èdè méjì lóra méjì òkú méjì òkú mọ́wúdá ọlọ́run àkọ́kọ́. àwọn máa ń lò pé àmúwá nígbà náà ṣùgbọ́n mọ́wúdù ìjọba jẹ́ mọ́wúdù mọ́wúdù tẹ̀ ó yẹ ọ́ ẹ̀ma ẹ̀yìn tó bá bá bá wá dáná ọgbọ́n rẹ̀ lọ́wọ́ mọ́nyídò náà ló kù mọ́nyídò kò kù àwọn mọ́nyídò lóra àwọn máa jẹ́ àbọ̀wá yóò fi máa jẹ́ mọ́gbá yóò fi fi máa ti mọ́ọ́dù ikú ní sáyáwó ẹ̀fọ́ ikú mọ́gbá òkè àyè àyè òkè wọn ti jẹ́ àpò mọ́gbá ọ̀tọ̀ lọ́wọ́ àlàkùnrin láàárín. sí àwọn òkú èyí tó fẹ́ ọ̀rọ̀. Àlejò Ayíṣá Ayéṣọ́lá tó wà sẹ̀rá wọ́n kọ́ fún àwọn àwọn ẹjọ́. Ìjẹ́lẹ̀ ẹ̀kọ́ ojú bí wọ́n á ń dùn lọ́kọ̀ wọ́n máa ń jílẹ̀ ẹ̀kọ́ kan. Àwọn bàbá tẹ̀lé ta mọ́kànlá lágbára fún ìgbẹ́ ọ̀kan tó mọ́ lágbára tó máa jó kò lè jí mọ́ ká. Ìdí gbogbo ọ̀gbẹ́ ìdílé mẹ́. Ẹyọ kankan gbogbo lẹ́ẹ̀sì ìbáṣepẹ̀ àjọ náà wọ́n lọ́wọ́. Ẹ lọ́ba gbàgbàgbà nípa ìmọ̀ràn nínú ọ̀rọ̀ nínú sọ́ọ̀tù bàbá ẹgbẹ́ lọ́rẹ̀ yá sí ẹ̀rẹ́ ní ìṣẹ̀lẹ̀ ọjọ́ fún ẹ̀rẹ́ rẹ̀ ìka nínú àwọn tí ọba ẹgbẹ́ tó lé ara rẹ̀ tán níbi àwọn àwọn náà lọ lọ́wọ́ nítorí ọba ti àwọn náà sí. àwọn ìgbà ní àwọn ìgbà sọ̀rọ̀ sẹ̀rẹ̀ náà nígbà tó lọ́ọ́ ألم تر إلى الذي حاج إبراهيم في ربه أن آتاه أن آتاه الملك أن آتاه الله الملك أن آتاه الله الملك قال إبراهيم ربي الذي يحيي ويميت أولا إبراهيم يكفر ọ̀rẹ́kùnkọ̀ rẹ̀ lọ́nà jẹ́kùn ìyẹn láti òpó ẹni tí ọ̀rọ̀ àtọ̀rọ̀ rẹ̀ pàdé afẹ́mọ ẹgbẹ́ wà lóògùn ẹgbẹ́ òkúrò láti ìbáyé ní wájú ọba yẹn torí bọ́lá wọn bá lọ bí wọn bá wọn bá wọn lọ yìí bọ́lá wọn bá lọ bí fún pàṣẹ ẹgbẹ́ afọlọ́lá olórí àwọn ìgbésẹ̀ bí àwọn ọba láwọn náà lẹ̀ ọ̀hún ní ọba àwọn olórí àwọn ọba ilẹ̀ Yorùbá kì í gbé gbé lọ́sà tó olórí ọba àwọn náà kò sí òkú bá ń lọ nígbà tó ọ̀rẹ́ ìgbà ẹ̀rọ ọlọ́run bá sọ pé àlejò rẹ̀ ní ojú níwájú ọba. ìfọ́lá ìlà ní. ọba lórí ìgbà ló sọ̀rọ̀ ẹ̀ ẹ̀rọ ọba. ọba wẹ́lẹ̀ rẹ̀ ló àwọn obìnrin rẹ̀. ọba náà ilé ìṣẹ́ ọ̀pọ̀ lára àwọn ìgbà wọn أولا كان إبراهيم ربي قال إبراهيم ربي الذي يحيي ويميت ربي الذي يحيي ويميت أنا إبراهيم قل له أبي مقول níbi agbègbè kan tó lòdì lágbára àwọn ìdílé kan wà ọba àti tí mo tún máa ṣẹ̀kọ́ ọlọ́run ìkan náà lẹ́yìn ẹ̀ wọn náà lọ́ba tí yí ti pa ọba tí yí ti pa tó bá ní kí yẹn lè pa ẹ̀ ẹ̀ wọ́n pa ẹ̀ lọ́ba ni ẹ̀ káwọn ìwà pa ẹ̀ lọ́ba orí tọ́jú ọkọ̀ kọjá rẹ̀ ìtọ́jú ọkọ̀ ní ọkọ̀já ṣẹ̀ṣẹ̀ wọn ò sì rí pa àmì ìgbà ẹni tó lè pa ọ̀rọ̀ náà ẹni tó lè gbé ah, ọba ẹni ká lásẹ̀ ojú ìjọ sí àgbẹ̀ ìgbà ẹ̀kọ́ orí ilé ẹ̀kọ́ tó. ọ̀nà ọ̀nà àná orí yìí ìwà omi. orí ilé ẹ̀kọ́ tó ọlọ́run tó ọlọ́run kò. àná orí ìwà omi. àná ìwà omi. ń mo sì lè jẹ èèyàn lọ́jọ́ ìyá ọ̀rẹ́ mi ká àpá àbẹ́lẹ́ mi gbà lórí òkú ká báyìí lọ pé màá pa ọ́ lọ́kọ̀ pé ọlọ́run ọba ní pa ọlọ́run ọba ní jí wọ́n ti mú ibi bẹ́ẹ̀ ọba yẹn náà lọ pé èyí náà lè pa èyí náà lè. lórí ẹ̀sẹ̀ lórí kọ́mẹ́sì owó rẹ̀ tó mú lágbára ẹ̀ mọ̀ pé ọba aláàbò ọba aláàbò ló mú pé ọba mi lọ sí ẹ̀wọ̀n ẹ̀wọ̀n báyìí ló wà wọ́n ẹ̀ka ẹ̀kọ́ tó bí apàdé ẹ̀rẹ́ ẹlọ́dúnwọ̀. ẹlọ́dúnwọ̀ ẹ̀wọ̀n ẹ̀wọ̀n bẹ́ẹ̀ lọ àwọn ẹlẹ́wọ̀n ẹ̀wọ̀n ẹ̀ka ẹlẹ́wọ̀n tó bí ààrẹ pa ibùsọ̀ sí ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ bóyá pẹ́ẹ́ntì làbẹ́ lójì tí a ti sọ di èrè ọ̀hún ní wọn máa ń kúrò pẹ́ẹ́ntì ẹlọ́dún náà wọ́n mú ẹtí ọ̀lẹ́tọ̀ sí gbígbà wá wọ́n tún wá mú ẹtí ẹlẹ́tọ̀ sí gbígbà wá wọ́n wá ní ẹtí ẹlẹ́tọ̀ sí gbígbà yìí ẹ̀yọ̀ náà ọ̀nà lọ́lẹ́ ẹni tí ọ̀lẹ́tọ̀ sí gbígbà yẹn kí ló ń sọ̀tàn ìfọ̀nù sáré lórí àtàwọn bí wọ́n ìjọba ìpínlẹ̀ báwọn ìjọba ìjọba ìjọba pààyàn òun náà di ọ̀bẹ́ ẹni tó pa sẹ́yìn àbẹ́lẹ̀ ìgbọ̀nyí bọ̀lọ̀ tó kọ́ ilé ìgbàgbọ́ wa pa sẹ́yìn wá sí ní wá sí ìwọ́n ní ìgbọ̀nyí bọ̀ tó kù tó ìwọ́n náà máa kẹ́wọ̀n bẹ́ẹ̀ tó ọba bá ẹ̀rẹ́ pọ̀rọ̀ lé tuntun lọ́wọ́ lọ́ba ní pé ọ̀nà pọ̀ tó lè gbà ṣe é tó kù lọ́rùn láì tọ́ba wọn kà wá tọ́ba ìpínlẹ̀ yìí yóò tó ti ẹ̀dínwó wà níbi pé ẹ̀ẹ́dẹ̀ ti rìsọ́ọ̀t ìkẹ́jù wà láti ṣẹ́kọ̀ọ́ náà lèmi kẹ́lá ẹ̀mí rìsọ́ọ̀t ó ní ẹ̀dínwó wà sílẹ̀ mo ní ẹ̀dínwó kan. àwọn ìgbà ayé mo ní oge ọ̀pọ̀npáyà ojúyàn ẹ̀jẹ̀ àgbẹ̀ ẹ̀jẹ̀ apájá ní ọ̀pọ̀ ẹ̀jẹ̀ àgbègbè lọ́kọ́ ìyàwó àwọn ìgbà ayé mo ní ní àgbà فإن الله يأتي بالشمس من المشرق أنا بإبراهيم مهمة لو إلا إلا إلا حالة إلا إلا إلا حالة يا أبو زمان هو يا أبو زمان أو ولو أمور هذه أبو زمان أو Àwọn ìbáraẹ̀mù ní ọlọ́wọ́ ọba tí ti ń sọ̀rọ̀ rẹ̀, ọba tí ń mú òun lọ bí ìṣẹ́ yọ. Ṣáàmùsì ní ẹnu aṣẹ́rẹ́ bọ̀. Ó máa mú wáyé títí tí máa wọ̀, ní máa tí wọ̀ ní tó wọ̀, ní máa tó wọ̀ ní títí máa yọ. Ọya, lọ sí wọ alágbára ní ọ. Wọ́n ní ẹnu ọwọ́. Nítorí tí máa yọ ní tí máa yọ ọmọ ìyàwó ní ojú bá sí ẹgbẹ́ ọmọ lórí ilé àti ìjọba àti ìjọba ọmọ. Ìrẹ́ táwọn máa ń wọ ní ọjọ́ra ìlú ní kéèkàn ọ̀rọ̀ ẹ̀sán ní èdè ìjọba. Ìjọba ọba máa ń jí oríṣiríṣi tí ṣe ká ìjà àti ìjà. Ìjà ayé ọ̀pọ̀lọpọ̀ máa ń lọ́pọ̀lọpọ̀. Ọ̀rọ̀ àbí ìjà àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọ́n máa ń wò pé òkú tó kú lórí ní ìdára lọ́rọ̀ rẹ̀ sí ọlọ́run. Ayé ìlú ayé pé tó kú nù ká tó ń lò ní ayé rẹ̀ tó ọba tí ọ̀pọ̀lọpọ̀ wà dáadáa ó lè ní ọpọlọ rẹ̀ tó kú ìdí tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n kọ ọkọ kàtà òyọ́ tó ọba tí ọ̀pọ̀lọpọ̀ tó tún àtúnṣe ọlọ́run ti bàjẹ́ nígbà wọn bá sọ pé iná láti ọ̀dọ́ fi lè máa ń dá. iná láti ọ̀dọ́ fi lè máa ń dá. wọ́n bá sábẹ̀ ní kò ní ìlú ìlú nìkan òkú ẹ̀ sí nìkan kan gbogbo tí wọ́n bá ti lè lò ìlú ìlú àtàwọn. ọlọ́run ní àwọn àlàmé

kí ló wà wá sí ọ̀rọ̀ àpọ̀ yọ̀ọ̀dọ̀ ní yọ̀ọ̀dọ̀ ní lórí ìgbàgbọ́ ṣùgbọ́n kọ́ alẹ́ kan wọ́n yẹ kí wọ́n náà máa tán ọ̀kan ẹ̀yẹ náà rẹ̀ wọ́n náà máa kọ́ ọ̀kan ẹ̀yẹ náà sílẹ̀ ẹni tí wọ́n rò pé kọ́ńtírì nìkan ní kọ́ńtírì báyìí kọ́ńtírì nìkan bọ̀ kápẹ́ńtà wọ́n náà mọ̀ kọ́ owó kọ́sọ́ ààrẹ yẹn náà bẹ̀rẹ̀ sí ká mẹ́ta lè dé ẹni tí wọ́n máa bẹ̀rẹ̀ dé yìí èyí ò ní lọ́wọ́ yóò wọ́n máa bẹ̀rẹ̀ dà sọ jẹ́ ìdílé ọ̀rẹ́ ìgbọ̀lẹ́ àti títí máa jẹ́ ọ̀rẹ́ kan tí lọ ọ̀rẹ́ lọ tí lọ dà àti tí lọ kan bí yàn ẹ̀rọ ní tí lọ ẹ̀rọ ní tó kàwọn tó lọ ní tí lọ ní tó ìlànà ìdí ọ̀tọ́ bá ní ti arúgbó lọ́jọ́ ìlú rẹ̀ ẹ̀kọ́ nípa ìlú nípa pẹ́lú ọ̀gbẹ́ ìsára àbẹ̀wọ̀n àgbọ̀gbọ́n àgbọ̀pàṣọ láìpẹ́ àṣọ́kùnrin ọkọ̀ ọgbọ̀n ọkọ̀ ọgbọ̀nàbà. nípa ilé ọdún lọ́dún lé àti àbọ̀dún tó kọ́ra kẹ́ǹdì ẹgbẹ̀rún ẹgbẹ̀rún ìdí owó ọgbẹ́ ọ̀rọ̀ àti ọ̀rọ̀ ìgbé kọ́tọ́ àrọ́pọ̀ lówó ìdí ìlọ. torí ìdí òkùnkùn níbi ẹ̀ wọn ọmọ wọn àwọn ọmọ ta ìdáǹtàì rẹ nípa yìí máa ma tọ́ ọmọ yìí máa ma tó yẹ lọ́jà yìí ìwọ́n ti wá ń lò àìsàn láì ó tún ní sọ̀rọ̀ nípa yìí bó wàá lẹ kí kí lọ́jà káyé fún nípa yìí fún ẹgbẹ́ ìgbésí níbi tó ń tajà yóò tẹ̀lé akọ́lẹ̀ fún lórí ìgbàlá pé ẹ máa ń kọ́ sínú òwe tó ti di ẹ̀kọ́ náà kí ni láì ààrùn ẹ̀kọ́ nìyẹn ranar shayi da rago ɗaya kuri kan kajar ya rago ya rago ya kuri yana tayi da shiga kwafi da tsawa a wannan shayi da rago ne ẹgbẹ̀rún tó máa ń gbọ́dọ̀ ọgbọ́ ọ̀gbàgbé ó sì ń kọ́ ọ sílẹ̀. máa bá dámú. ọlọ́run bá ní àkọ́ fún kájẹ́ ìdíje láyé à ń kọ́ sílẹ̀ láti máa gbọ́ pàṣẹ bá kò nípa àwọn ilé ìyìn àwọn kan sílẹ̀. Àyà yìí, wọ́n jẹ́ àyà ìfẹ́ yẹn lọ́mọ ìdí ìlú. Ibi tí a bá ti láyé ọ̀nà ọ̀. Èmi náà mọ̀ wáwò pé ọlọ́pọ̀ ó ti ń kọ́ni àbúlọ́, ní ń kọ́ni àbùsàmí, ní ń kọ́ni àbùbáwò, ní ń kọ́ni aráàlẹ̀ ìwò, ní ń kọ́ni ìwò ọ̀sọ́jú, ní ń kọ́ni Nàìjíríà, ọkọ̀ Áfíríkà ó ti kọ́ láti ọ̀sẹ̀ ìjà àkàdéwà àjọ. báyìí ni ó ti kún náà tí ò ní kàpọ̀ ni. báwo la ti àgbẹ̀ lọ́dọ̀ pé ìjọba àwọn ọmọ ọlọ́run tó wá kú ìlú rẹ̀. wà á kú láṣẹ ìdí ńlá ìjọni láàrú fi ìmáàmì. òkú láṣẹ gbogbo nǹkan pátápátá. ọlọ́run ìpàdé àìmọ̀ tí kí ilé tẹ̀sí nìkan ló ń lọ́wọ́ bá ìdílé nìkan sọ̀rọ̀ bí ṣe jẹ́ iṣẹ́ náà pé àpọ̀ mẹ́rin ó ti pọ̀ jù ìwọ̀n dájú ara dájú gbogbo dájú gbogbo àti jẹ́ àti jẹ́ ti gbogbo ti di ewu ti ọlọ́run ẹ̀yẹ ṣùgbọ́n àwọn àti gbogbo ti gbogbo gbogbo láti ọ̀rọ̀ ìdá ilé ọlọ́run ẹ̀yẹ. Àgbàgbọ́ wa àbòjì ọlọ́run ẹ̀yẹ ọ̀rẹ́ náà iye èèyàn ọ̀kíyé wọ́ọ̀dù kápẹ́ láti sẹ́ńtẹ̀ iye paragraph tó dẹ̀bi ní ọ̀rẹ́ lágbà tó fi dá yí ọlọ́run yìí. Iye sẹ́ńtẹ́ǹsì rẹ̀ ọlọ́run wa wọ́ọ̀d lẹ́tà gbogbo lẹ́tà tó fi wí láyé láti fi dá yí ní wọ́n ní kí ní ọgbà rẹ̀ ọlọ́run yìí. Ọlọ́run wa ní tọ́wọ́ lẹ́sí sílẹ̀ ní ọ̀rọ̀ ọ̀pọ̀ ìdí mo tún kọ kalẹ̀ olùbá ọlọ́run wa ni wọ́n kó olùbá gbogbo nǹkan. Nígbà tí ilé ìlú lọ́rọ̀ wọ̀n ìwé tó tẹ̀lé ìyá ìlú tó tẹ̀lé ìyá ìlú dábà ẹ̀ wà á ló ní táǹkà ọmọ yìí. Iye tó ti jábọ̀ pọ̀ ọ̀mà, iye tó kò jábọ̀ pọ̀ ọ̀mà. Ẹ̀rọ ní kí mélòó ní pẹ̀lú ẹgbẹ́ ti gíláàmì lásán, mo wà á dàbí ẹ̀ka àmọ́ yìí náà. Tó wá ní ibi tí fẹ́ gbogbo ayé ọlọ́mọdé náà. Ọ̀kúrú ìgbàṣe tó padà ti di aráàlú àwọn ẹranko. Iye àti ìgbàláyé ọlọ́mọdé náà iye ẹ̀mí fẹ́ gbogbo ìyàgbé láyé ọlọ́mọ lọ́wọ́ wọ́n padà sínú gbogbo kẹ́lẹ́lẹ́ ọlọ́mọ ọkùnrin lálẹ́ ìlẹ̀. máa kó láṣẹ. wọ́n yà ilé ìgbẹ́ sọ́kàn bí ìgbẹ́ ìgbọ́n lọ́wọ́ wọ́n padà bá iná rẹ̀. èrò pẹ̀ ní ìtẹ́lú lè máa ń kà wá tó ṣe fọ́. máa kó láṣẹ. ọlọ́mọ ọkùnrin láṣẹ gbogbo kàbátábátá ní ìrìn àjò ìwà àtẹ̀lé kọ́ láti àṣọ ìlà nígbà àṣọ ìlà òní pé mo mọ iye nọ́mbà rẹ̀ wọ́n tó kọ̀ mẹ́rẹ̀ ní ìsìn ojú mi ní bọ̀dọ̀ àbí ọmọ akẹ́kọ̀ọ́ ọ̀sán jọ ọdún ọmọ ọdún lórí lọ́la àyè ìyẹn ọkàn àgbọ̀ ọgbọ́n ọ̀ọ̀mọ iye wọ́ọ̀dù rẹ̀ nù ọ̀ọ́lọ́wẹ́ ọ̀ọ́lọ́dún mọ̀ gbọ́ mo tó mọ iye ọ̀kùnrin àti ẹni tó mọ mubin yọ̀n fi àbá ọlọ́run ní àti tí ọjọ́ lára ẹgbẹ́ àti nígbà bá tó láyé lọ́wọ́ pàwọ́ ọ̀gbọ́n ìgbà tí àkọ́lọ́ máa ń ọ̀tẹ̀ nígbà tí wàhálà ìlú máa ń dárí. Ilé ìwòsàn ló wá ní orí kápá mi kẹ́kẹ́ ní àwọn àti méjì. Nílò méjì ni ìṣẹ̀lẹ̀ ìlànà méjì. Ìṣẹ̀lẹ̀ ìgbẹ́lẹ́ ní ó gbé àwọn àgbà àwọn nìkan la ní ẹnu àdúgbò dára ní alábẹ̀ sí ẹ̀sán náà láyé àpàyẹ. Ràá ọmọbìnrin àtọ̀nà ọ́ọ́dún àìkọ̀ọ̀bíọ̀. Ẹ̀ẹ́dì ìwé ẹni dáadé lọ́jọ́ ìwé pé ààyè jẹ́ náà pàtàkì òtútù nígbà tá a ọdún tẹ́lẹ̀. Ìfẹ́ mi ni ẹnu máa ń wà pẹ̀lú wa pàtàkì rẹ̀ yìí. Padà wá gbòòrò ẹni náà tó wá kẹ́kọ̀ọ́ ìwà rẹ̀. Ilé ìran rẹ̀ àsọ̀yà fáwọn àjàyà. Lọ́dọ̀ kan sí àjàyà ìyàwó náà ti kẹ́rù ní kì í pọ̀ tó máa ń lọ láyé. Ìwé lọ́wọ́ lọ́wọ́ ni òun lè. Alákọ̀ọ́kọ́ náà lẹ́yìn. Ẹlẹ́kẹ̀ẹ́jì. Àbójútó alákọ̀ọ́kọ́ àárá àti tẹ́lẹ̀ ní dáa ní lọ́jọ́ tó gbé jẹ́nà tó kò tó sì máa bẹ ní ìtara rẹ̀ lọ́wọ́ gbà ní lọ́wọ́ gbà ní. ẹbí mi fa àbúrò àbúrò jẹ ẹbí tó fẹ́ jẹ àbúrò náà òkúta ní ẹlú tó ọ̀nà tó lè jìnà ní òkúta àwọn kó gbogbo àwọn kan ọ̀rọ̀ náà pè ní ìtẹ́lẹ̀ ìrẹ́lẹ́sẹ̀ tó kọ̀ ọ̀lọ́kùnrin àgbọ̀dọ̀ tó kéré náà lórí ìdáàbà náà yà ló kú tó kù ìdí náà yà wọ́n àpàdà tó. eré òun ni ìgbẹ́ rẹ̀ ti kì ní àtàwọn lẹ́yìn ìgbà tí a bá ilé ẹ̀ka náà lọ́wọ́ sọ́dọ̀ lọ́wọ́ àyè ọ̀sán wọ́n ti dáadáa wọ́n ti dáadáa kí ló wù máa ń bẹ̀rẹ̀ sí ní náà ó lè ó lè bẹ̀rẹ̀ alákọ̀ọ́kọ́ ni àwọn anábì wọn ti dáadáa ọ̀dọ̀lọ́ àjọ̀dọ́dá àwọn tó kẹ̀lé náà ti dáadáa gbogbo wọn náà tó lọ sí dáadáa torí tó ń ní ọmọ ẹ̀rẹ́ ènìyàn ni yọ́ máa bẹnẹfíìtì níbẹ̀ lákòókò tí ó ní bùkátà ìdí ni làkúrò ọ̀gbọ̀n àtọ́nà. ìwé àdábì tí àwọn ìfọ̀rọ̀ àwọn ọ̀sẹ̀rẹ̀ àtọ̀ ayẹ́kùtù àwọn ìjánu wọ́n gbà wá lórí oṣù tó wá lórí rẹ̀ ó ní àyàbọ̀ pé àyàwó dábàbò ṣáàtà àyàwó dábàbò ṣáàtà àyàwó dábàbò ṣáàtà فقال النبي صلى الله عليه وسلم فقال النبي صلى الله عليه وسلم ما بقي منها ما بقي منها قالت ما بقي منها إلا كتفها قالت ما بقي منها إلا كتفها فقال صلى الله عليه وسلم فقال صلى الله عليه وسلم بقي كلها غير كتفها بقي كلها غير كتفها عن عائشة رضي الله عنها قلنا نبي ayé ìgbà tó ọ̀sẹ̀lá wọ́n ti kọ́ dàbí ẹgbẹ́ ara ẹ̀ka ló ti dàrá ìpìlẹ̀ nípa ìwé náà ti dàrá. kódà tí ọ̀sẹ̀ náà nínú ìjọba àdìbò àwọn ní àwọn àgbà náà ti dàrá. bí ìdòwì jẹ́ lọ́mọ ló bá ní àwọn àgbà náà ti dàrá. ó fi ẹ̀dá ó fi ẹ̀ ó fi ìkẹ́tọ́lọ́wọ́ bá ní omi gbọ́dọ̀ wọ̀ yọ̀ọ̀dọ̀ wọ̀ ní ẹni bí ọ jẹ́ láti ẹ̀yẹ wọn. ẹlẹ́ẹ̀kejì òní pé ó fáwọn ẹ̀yẹ jẹ wọn tó ti ń ṣe fáwọn ẹ̀yẹ ìṣẹ̀lẹ̀ lórí ìjọba ẹlẹ́ẹ̀kejì lórí. àwọn ìwà ń yẹ ọgbà ẹran àti ìlàrá sọ̀rọ̀ bá ìlú rẹ̀ wọ́n wá jọ rẹ̀. mọ́ apáta àwọn ìwà ní sọ̀rọ̀ bá ìlú ọ̀sán ó bí àwọn ẹ̀yẹ ó ti mọ́lẹ̀ máa bàbí àmì ha máa bàbí àmì ha àádọ́wà bí ayé ayé rẹ̀ pé àhà mo wò náà bẹ̀rẹ̀ pẹ̀lú láti àárọ̀ èwo ló kún bẹ́ẹ̀. ha ìlú rẹ̀ sílẹ̀ ìlà rẹ̀. ha kí ló kún bẹ́ẹ̀. àyẹ̀wò ti ayé ayé rẹ̀ lọ èwo gbogbo ẹ̀rọ ti ṣe rárá. ìdí ìdáná ti ṣe ìlú ẹ̀kọ́ àtẹ̀fà ìgbé kìí ṣe ìwọ̀ sí kí di rárá sọ̀rọ̀. ìjọba ti rárá sọ̀rọ̀ láti ní ọ̀gbọ́n ìrẹ́pẹ̀ ọ̀hún ètò ìwà àgbẹ̀mọ̀ lọ́dọ̀ àwọn ẹ̀rọ ti rárá àti ẹ̀rọ pa lọ́wọ́ ti fa ọ̀gbọ̀n ìrẹ́pẹ̀ ọ̀hún àgbẹ̀ kò sì mọ́tẹ̀ ẹ̀mọ́ nínú tààrà títí àti ìyẹn jẹ́ nǹkan báyìí sàárà ọ̀rẹ́ àti inú wáyé bó bá lọ sọ bẹ́ẹ̀ wà tó o fẹ́ sẹ́wọ́ tí wọ́n fẹ́ wọ ọ̀gá rẹ̀ kí náà lẹ̀. wọ́n ti gbogbo ẹ̀ṣọ́ rẹ̀ kò sí kan ìwọ́n sì gbé òun sí ìyọ̀lẹ́ nínú sàárà. wọ́n mọ̀ fẹ́ lóṣù sàárà tó ń lò lẹ́yìn ìyọ̀ òṣìṣẹ́ tí mo lẹ́bi níyàwó tó ti lọ́wọ́ kan lónìí. àbúrò láti ní máa bà bí àmì ní ákí ló kò ní máa yára bẹ́ ẹ̀ta ohun àyàwádà pé máa bà bí àmì ní máa bà bí àmì ní àmì ńlá kàtúwà máa bà bí àmì ńlá kàtúwà àìsàjọ́kọ̀ rẹ̀ ló pé ẹ̀rọ ní apá òṣèlọ́lá àríwọ̀ ọ̀sẹ̀ máa bà bí àmì ní àkókò kẹtọ̀ ńlá kàtúwà agbára ìgbẹ́ náà lájọ́ kò agbára ìgbẹ́ lájọ́ kò bẹ̀rẹ̀ gbogbo àdúgbò wà lórí àti fún àgbẹ̀jọ gbogbo ẹ̀ àti àná tó máa dábẹ̀ jẹ́ abàtà abàtà ìgbẹ́ kọ́dà ìdí ìgbẹ́ náà ẹgbẹ́ náà abàtà tó ń fi báyìí tí kò tó ju abàtà àbá ẹ̀rọ náà ìyẹn ní bí àwọn ìyàwó àti ẹgbẹ́ wọn tó ń jọ kọ̀ ọ̀ àdúgbò fẹ́ràn abẹ́rẹ́ sọ́dọ̀ lọ́wọ́ ìgbẹ̀rẹ̀ àwọn aláàfáà ti mú ní wàlẹ̀ òde tó fẹ́ àbá àtọ́lé ní wọ́n tó kọ́ ọmọdé ìwú ní wọ́n gbà wọlé ẹ̀dẹ́ mìíràn àpáàlì àwọn aláàfáà ti bẹ́ẹ̀ sọ́dọ̀ ìyàwó ìmọ̀ọ́dà òbí máa ń sọ̀rọ̀ tó lọ òde tó fẹ́ sọ́kà apáyà wálé apáyà ní wọ́n gbà wálé ṣùgbọ́n báyà ti gbà lẹ́yìn tó ń gbà wọ̀ ìdí kan náà wà ní. Tí wọ́n náà bá fẹ́ ràn pẹ́ lọ ẹran. Ìdíkọ́ àlọ́ máa dúpẹ́ lọ, wọ́n tó bá pẹ́ ẹran dúpẹ́, wọ́n bá bá ràn pẹ́ ẹran lọ. Ẹ̀fọ́ ara gbogbo báwọn ẹ̀fọ́ ẹja pẹ́ ẹran ajá ẹ̀wọ̀n. Àbẹ́ ìgbà pẹ́ ẹran ti tú náà. Àdájọ́ ìgbà pẹ́ ẹran ti tú náà tó ń sọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ kí á gbà wá pé ọlọ́dún dúnà kan wá ní ẹ̀ka ẹ̀ka apá rẹ̀ gbọ́dọ̀ ẹ̀gbọ́dọ̀ lọ́kùnrin ẹ̀ láti jẹ abẹ́rẹ́ náà ti ń lé tọ́ba fẹ́ ṣe abẹ́rẹ́ náà ó lè lọ sí náà ní tàbí ẹ̀wò abẹ́rẹ́ náà ṣe ìyàwó ìdúrà àti ọmọ tó ń lọ yóò yẹ ká ti fẹ́ náà àpẹẹrẹ. àyọ̀ abẹ́ kọ́mẹ́ntì ló ń lọ àyà pé àyà lọ pé àpẹẹrẹ ìfẹ́ náà lọ́dọ̀ kù. Mọ̀kànlá sọ́sọ́gbọ́ àríhí wà sẹ́lá. Àwọn ọ̀pẹ́ bá fi yàkúlù náà. Bá fi yàkúlù náà. Àwọn èrò ká sí sí yàrá. Àwọn ẹgbẹ́ kí gbogbo ẹ̀dọ́ fẹ́kù àpapà rẹ̀ náà. Ọmọ tí kì í fún àgbà pé ìta bá jẹ lẹ́nu yẹn àti jẹ fún ìta bá fi nàrà orí òní ẹlẹ́ẹ̀kẹ́ ìwòsàn iṣẹ́ olóore òun náà ní tó ti àárẹ̀ à ìgbó ìdàmà lọ bàbá ti ṣe báyìí bàbá ti bẹ̀rẹ̀ láti ọ̀dà àti láti ọ̀dà ọ̀dọ̀ láéláé bàbá kó ìlàyé fẹ́ràn wọ́n tó máa bẹ̀rẹ̀ lọ òun ni àlẹ́ tí òun wáyé wà kàdé ìgbésẹ̀ ìgbésẹ̀ sọ̀rọ̀ lọ wà lọ́jọ́ ìrìn àwọn kó ìlàyé gbogbo fẹ́rẹ̀ òun ni èmi jẹ́ kàkàkí wọn ní òde ń gbé ìwáwọn láti mú ìlú láti bọ̀ pé ìgbà kọ̀ọ̀rán kọ́ ìgbà kọ̀ọ̀rán nìkan wà lókè rẹ̀ ní wọ́n ti ọ̀pá mímọ̀ tó náà nípa àgbà yìí gbogbo ìpàdé ìjọba ti jẹ́ pé ẹ̀tọ́ ọkọ bẹ́ẹ̀ ti lára rẹ̀ nígbà tó bá kó láyé ná ọ̀rùn máa gbà lára lórí ẹ̀ ẹ̀yọ́ àti àwọn àwọn ẹ̀mí máa dábà dábà tó máa tó wúlò ní ọ̀rá jẹ́ dókítọ̀ tó wá káwọn ẹ̀yìn jáde máa ju lọ́dá kó àdáwájú tọ́jú àwọn ènìyàn lọ́rùn gbà lára ní ọ̀rá jẹ́ pátá ní ọ̀pọ̀ lọ́dọ̀ wọn lọ́dọ̀ wọn bá bá jí ètò ìyẹ́dẹ́ jí ẹ̀fọ́ kan ìgbẹ̀dẹ́ ọkọ̀ wọn lọ kọ́ kẹ́ńtì wọn lọ kọ́ mẹkáníkì wọn lọ wọn àgbẹ̀dẹ́ bá ti bàjẹ́ kí nǹkan kan bá bàjẹ́ kí tí ìbá lọ sọ́ni aṣọ títà yóò kọ́ mi sí máa rìbí ti àwọn aṣọ o lè lọ́kọ́ máa tọ̀ gbogbo ẹni tí ẹjọ́ bá kọ́ lórí ìdí náà gbogbo àgbà tí ń jalè bẹ́ẹ̀ náà lọ́wọ́ máa gbàyà ìsàlẹ̀ rẹ̀ sọ́ọ́ gbogbo màtó bá ti lè wúlò máa rìn gbogbo ẹ̀ lọ́wọ́ ìmọ̀ àtẹ̀lé àwọn gbogbo ìmọ̀ ẹlẹ́ẹ̀kejì ó ní ọ̀rẹ́ ọ̀rẹ́ náà náà ọmọ rere tí ń sábà tí ń sàdó àkóyè ìjọba gbogbo rẹ̀ ọmọ rere yẹn gbé bísíǹsì fún wa àwọn mùsùlùmí bísíǹsì sì náà ti bẹ̀rẹ̀ wọn àwọn kìbèrè bísíǹsì náà kà pé ìjọba wọn ti bẹ̀rẹ̀ wọn. àwọn mùsùlùmí à ń ṣe bísíǹsì ayé pẹ̀lú ọmọdé abájú àtúnṣe bísíǹsì àti àwọn pẹ̀lú jẹ́ni pẹ̀lú ọmọdé abájú. àná fún ààrẹ àbúrò bíyà onílẹ̀ ilé ẹ̀sìn náà ti wà nínú nínú ẹni tẹlifíṣọ̀n bàbá òbí ẹ̀sìn pàpọ̀ rẹ̀. ẹlẹ́sìn ta òun náà ni o sàrà àtúntẹ́ tó ń tẹ́ tó lórí sáàtì tí o sọ ti ń lọ láíláí bí kakọ̀ bàbá rẹ̀ ti ká gbé igi ẹlẹ́sìn olówó nìkan lórí olówó nìkan bọ̀ wọ́n náà gbé igi àbí ilẹ̀ wa ẹni nígbà yẹn kò ní ti máa fọ́ mi sí gbé igi wọ́n ti dà rẹ̀ ìdáhùn dọ́kítà wá gbé wá nígbà kan pé ẹ̀ẹ̀kan ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ìdí kan tẹ̀lé àti gbé wá náà tó gbé wá sọ̀rọ̀ àpàtì ti àríyá tó dé sí àjẹ́bí sọ́nà bá wà lọ náà tí wọ́n bá wọ ìlú kan fún ikú wọn tó wọn tó jẹ́ wọn lọ sí agbọ́n ẹgbẹ́ lọ kéde o ìlú ìgbà tó wúlò rẹ̀ ẹgbẹ́ ibi ìṣọ̀rọ̀ àti ìdí kan ìwọ́n náà máa wò wí tọ́wọ́ wá bẹ́ẹ̀ fi wá sáà ìpàdé gbogbo ìdìbò rẹ̀ ìdìbò yóò máa ní sáàdù yóò máa ní òòlù yóò tó máa máa ní ètò ìyàtọ̀ ẹ̀ka ìdílé ìdílé ìjọba náà. gbogbo àti wá ká ètò rẹ̀ jọ láì lẹ́nu àlọ́kàtà dáadáa sáà lẹ́wọ̀n yẹn bẹ́ẹ̀. ọmọ jẹ̀ bí ọkàn àjọ àgbà pé ẹlòmíì tí wọ́n fà sí wáyà ní amára ìdí eléwọ̀ rẹ̀ ìdí kẹ́lẹ̀ ti máa wà ní àyè wọ́n lọ́wọ́ àti ẹranko àti ènìyàn tí wọ́n bá ti jẹ́ bẹ̀rẹ̀ ọ̀gbàrá wọn lọ tí wọ́n wò tí wọ́n máa ń ní òjì alẹ́ àtẹ̀wọ̀n dàbà wò táwọn ọ̀gá ló gbéra bẹ́ẹ̀ rẹ̀ àtẹ̀wọ̀n gbàdẹ́kùn jẹ́ kí gbàdẹ́kùn ìjọba wà nínú sàárì àwọn àyè máa lọ fún ọ pé àjẹsà òun jẹ́ ṣe àmà irú títù títù máwọn èèyàn tẹ́tí gbéra bẹ́ẹ̀ rẹ̀ sàárì ọmọ tó ń fọwọ́ náà ní òdìgbò náà kó dàbẹ̀rẹ̀ kó bá gbéra bẹ́ẹ̀ tó tó gba lẹ́yìn lábẹ́ ọ̀gbìn tó kọ̀ òwò náà rẹ̀ ní láti المراجل عليه يقول الله عز وجل هو الرجل يرجع لا تأمر ولا تأمر عليه نعم كيف عزيز يجي الرجال هذه يا ميسي أنا من عليه ثلاثة وسلام عليه وسلم قد يكتب على هذا وهو آية يبقى قريبا وكل شيء أحصيناه في إمام مبين وكل شيء أحصيناه في ìlànà ìmọ̀bí. Ọ̀rọ̀ mi ni mo kẹ́ pátápátá ti káàdì ẹ̀rẹ́ ọkọ̀ kan ẹyẹ ẹyọ ẹyọ kò ní dàpọ̀ fún la wá gbé sí. Ìmáàmì mọ̀bí. Lọ́pẹ̀ náà mú tẹ̀lé wa, tàwa lè kọ́ ọkọ̀. Ẹ̀ka ní àgbà pẹ́lú ọ̀pẹ́ àmà òyìn ọlọ́pẹ́ ìbámu. Ẹ̀yẹ́ ọlọ́pẹ́ ìbámu. Àìrú ni ọlọ́pẹ́ ìbámu àwọn ọ̀dọ́ àwọn ọ̀rọ̀ ìyàwó àti ọ̀dọ́ àwọn ọ̀rọ̀ ìyàwó. ọlọ́ni gbogbo fáìlì ẹ ọ̀dọ́ ìmáàmù kálọ́wà ìmáàmù yà fún àrò ilé alágbèsílà rẹ̀ wé mọ̀ mí. ìmáàmù mọ̀ mí. ìmáàmù mi tọ́ka ẹgbẹ́ kí wọ́n á ní ìmáàmù mi níbẹ̀ yẹn lọ́kùnrin màkò. èmi jẹ́ àmọ́ ẹgbẹ́ ìmáàmù fún àwọn ìtura ní mẹ́ta. àmọ́ bí ìgbìmọ̀ ẹni kò ní. Mo ní láwọn ìtàkùn òsì ìdẹ́gbẹ́ ọ̀pọ̀ àwọn agbáyé ó gbọ́dọ̀ dọ́là. Ẹ ti gbọ́dọ̀ ìtàkùn ẹlẹ́ni máta pàì. Gbogbo páì táwọn ìlà yìí àti táwọn ìlà ilẹ̀ ọ̀kà àti ìlẹ̀ gbólú àti tájì ọ̀nà lò. Ibi tí mo gbé ní gba agbára wa, mo ní ẹ̀mọ́ pé ní àláwò àlùmọ̀. ẹ̀ òun náà ti dílé òun náà lè wò ó lẹ́kùn lẹ́kùn máa wò ó. yẹn ló jẹ́ sí pé ibi tí gbogbo tá a fọwọ́ ẹ̀ ẹnì kan ò lè délẹ̀ tí wọ́n láti ẹ̀lọ́kùn fẹ́ lọ kéde dàgbà ẹnì kan ò lè délẹ̀ tí wọ́n àtúnfẹ́ ìdìbò fẹ́ fi kún kò lè dé dé díẹ̀ nàbàbà níbi tó wà kẹ́kẹ́ kan ò lè wọ́n pe ìmáàmù ní àlọ́wọ́ lòdìrí ayàtẹ̀lọ́dì wá ọlọ́run lọ pé yàwó mọ̀lẹ́dẹ̀ ọkùnlá kólà mọ̀lẹ́dẹ̀ ìlúdé ìbàrànlẹ́dẹ̀ yàwó mọ̀lẹ́dẹ̀ ọkùnlá mọ̀lẹ́dẹ̀ ìlúdé ìbàrànlẹ́dẹ̀ فأولئك يقرؤون كتابهم láti gbogbo àwọn ènìyàn bí ìmáà nìyí bí ìmáà nìyí bí ìmáà ní ìmáà mọ̀ láti ẹ̀kọ́ mi jẹjẹ jẹjẹ o wọ́n mọ̀ láti láti máa mọ̀ láti yára yìí di ẹlẹ́kọ́ yìí di àwọn ìjọ ti di àlè àwọn wọ́n mọ̀ láti ẹ̀kọ́ mi di ma. gbogbo ìlànà kò ní jẹ́ ìmáà mọ̀ láì tẹ̀ kó bá jẹ́ ìmáà mọ̀ lọ́wọ́ kò ní jẹ́ ìmáà mọ̀ láì tẹ̀ kó bá jẹ́ ìmáà mọ̀ lọ́wọ́ ìyẹn bí lára pé àwọn tẹ̀sí ìlú sọ pé yàwó màdá ni wọn kú ìlà òun náà ti lọ́jọ́ àgbè àmà àmà sí àwọn ènìyàn bí ìdè máa àmì yìí. bí máa àmì yìí. pẹ̀lú àwọn àjẹbí wa rámà tó àjẹbí ọlọ́run ẹ̀ pè ní nínú ìmọ̀ náà. tí ìdùnnà kan bò ó lọ́kà àbẹ̀lẹ̀ jáde àwọn tí ìdùnnà kan bò ó lọ́kà àbẹ̀lẹ̀ jáde àwọn òwòtí ìpínlẹ̀ àwọn owó lẹ́yìn òwà ìtọ́ka àbẹ̀lẹ̀ jáde àwọn ẹ̀tọ́ka àbẹ̀lẹ̀ ìta àjẹbí wa tó jẹ́ ní pé kí ni ìmọ̀mù ayé ìlú tá a nílé ìmọ̀mù láyé láwà ẹ̀ kí ebi tí a kí ni a wò láti ẹ̀fọ́ ayé ìmọ̀mù ìmọ̀mù ayé á lò láti máa fi ẹ̀fọ́ pé àwọn ìmọ̀mù dáńdá wà lọ ìmọ̀mù dáńdá yìí kì í ti bọ́lọ̀ ti ní ayé ara ẹ̀ nìyà ìbá ń tò lẹ̀ ìmọ̀mù ọ̀dún ẹ̀kẹta ẹ̀kẹ ẹ̀kẹta ẹ̀kẹwà oúnjẹ tó ń sáré náà bẹ́ẹ̀ bá ti wo gbogbo ẹ̀ láti tẹ̀lé lẹ̀ alẹ́mọ̀tàlá ọ̀lọ́wọ́ ọ̀dẹ̀ ó gbogbo ìlú ọ̀sẹ̀ ọjọ́ orí náà ní ẹ̀rọ níbo ni bọ́ bá ti wo ah, gbogbo bẹ́ẹ̀ náà ní tó kó ìgbà yẹn pé ọ̀rọ̀ ó ní gbogbo náà ẹlẹ́gbẹ̀rún ma àwọn ẹyẹ wọ́n máa wù àwọn òfin ẹ̀yẹ kan ilé ìlú ní ẹ̀gbọ́n mọ̀ ẹ̀sì tẹ́sì bọ̀ ẹ̀yẹ wò mọ́ rántí ẹ̀gbọ́n àwọn afọ àwọn àgbà ní ìlú ìbàdàn ṣé àwọn dẹ́sẹ̀ àgbèsàrà tẹ́jẹ̀ ìmọ̀ lẹ́yìn àbá sọ̀dí sọ́dí ẹ̀rọ mọ́bàdàn ẹ̀rọ àbájáde kí wọ́n pẹ́ lórí ìmọ̀ àwọn àwọn ẹgbẹ́ ní mọ̀lẹ́sẹ̀ àbùsẹ̀lá ẹ̀kọ́ ní ọjọ́ ẹ̀kọ́ àbàtà ní àlùmáà àti àwọn ẹ̀yìn wọn kàn dáadáa ojú tọ̀wọ́ dáadáa yìí ojú tọ̀wọ́ lọ dáadáa yìí wọn pẹ̀lú wọn mọ́tò jẹ ìmọ̀ wọn fi jẹ ìmọ̀ wọn láti. yàrá èyí kí wọ́n dá lọ o wọ́n rò pé àwọn ah, adé yẹn kò bá wọn ẹ̀yìn fún ilé yẹn láwọ̀ wọ́n tẹ̀lé yẹn lẹ́yìn lọ́wọ́. wọ́n mọ̀ dáadáa nígbà tí wọ́n fẹ́ yà báyìí ní ìmọ̀ àwọn ṣẹ́kù wa ní wòlú wa ṣẹ́kù wọn dà Ahmad Mohamed Arif ọdún ọ̀rọ̀ wọ́n wà ní àwọn tí wọ́n lọ síbi yíwé sọ̀rọ̀ láì dé ìmọ̀ wọn ẹ̀ tí wọn ò tó bí wọn wọn àlàfáà ló sì yẹn ní àfáàn wọn lè fún lọ́mọ tí ó wù láàrin àwọn tí wọ́n jọ ń kó àwọn ìwọlọ́jẹ ìmọ̀ ọlọ́wọ́n afọ àlàfáà ló sì yẹn ní ọ̀wọ̀ ẹni tí ó yà máa sọ ní ìlà gbogbo kò ní lè bí ẹ̀ka ìkòkò rẹ yóò lọ bí ẹ jẹ́ ẹjọ́ dáa sí lè dùn wọ́n lọ́wọ́ máa bá jẹ́ lọ́wọ́ láti lè rẹ̀ sẹ́yìn pé àwọn ẹ̀fọ́ ìkẹ́kọ̀ọ́ àwọn dáa divorce ó nígbà tá a bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ níbẹ̀ pẹ̀lú àwọn ìmọ̀ ọmọ rẹ̀ tó rẹ̀ ó ní ọ̀nà hydrate kò ní ìdìbò dáadáa lórí kò ní lọ ó ń tẹ̀ ó ń hydrate ó ní gbígbá rẹ̀ ó ní àwọn ọ̀gá lọ́nà ó ń hydrate lọ́nà ó lọ́nà hydrate kò ní ẹ̀kọ́ dáadáa bọ́ọ̀ bá ní bẹ́ẹ̀ sí ìyàwó ìgbà ìgbé ọmọ hydrate lọ́nà yọ̀ọ̀mọ̀ sọ̀ yọ̀ọ̀mọ̀ lùmọ́lẹ̀ yọ̀ọ̀mọ̀ bílíọ̀mù yọ̀ọ̀mọ̀ tó bàbá yẹn wọ́n ń yọ náà ó fi ọmọdé lé padà ọ̀gá wọn wọ́n ti ní bàbá yẹn ní ìmọ̀ lóòótọ́ tó jẹ́ fún abẹ́yẹ̀ wọn àwọn afáwa tí afẹ́rẹ́ wàhálì ààrẹ akọ̀tùbà rẹ̀ wọ́n wà ní àwọn tí wọ́n lọ sílẹ̀ èmi ọ̀lọ́jọ́ náà àwọn wọn wá dé àwọn apàtàkùn àwé gbàgbà sílẹ̀ áà ìjẹ̀lágbára ọ̀ àwọn òrìlẹ̀ ìpínlẹ̀ Yorùbá tí wọ́n mẹ́rin ẹ̀mí lébọn kọ́ ẹni tí mílíọ̀nù ìfọ́nù tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó sì lè máa gba wọ́n sì tẹ̀sí ẹ̀wọ́ wọ́n fẹ́ lóṣì wọn ò gbàgbọ́ lọ́wọ́ àbẹ̀lẹ̀ ìgbọ̀nsí ìbẹ̀rẹ̀ àrẹ wọ́n ní pẹ́ẹ́sì náà yẹn wọ́n ti bàbá yẹn lé wọ́n ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ lọ fún wa nínú orin ẹ̀ láwọn pẹ́ẹ́sì aláàjì sẹ́fàlàyà àlùmásùlọ̀ síra títò màlìkíyà ìbẹ̀rẹ̀ ó sì kú bàbá yàrá fọ́tò náà rẹ̀ wọ́n kò ju gbogbo méjì òun láti di àyà wọ́n ké ní ìwọ̀n rẹ̀ ó ti kọ́yìn kọ́yìn kọ́yìn kọ́yìn kọ́yìn àwọn ẹni wọn kọ́ bàbá kan ní wò tó bá dábọ̀ ẹ̀mọ̀ aláṣẹ hajj ìgbàgbé àwọn làbá àwọn làbá ọ̀rọ̀ ní ọ̀rọ̀ àwọn ẹni tó rẹ̀ àwọn ẹni kọ́ ọ̀rọ̀ àti àwọn làbá rẹ̀ wọ́n kọ́ ìtura àwọn náà wọ́n kọ́ kí ó lé aláyè táwọn ẹ̀jẹ̀ máa ń wò àwọn àbá bàbá náà. nígbà tí ẹ ti sọ ọ̀rọ̀ ayọ́ náà sí ẹgbẹ́ ìwọ́n máa wò máa ń sá máa gbàgbé nígbà tí ó ti dá bàbá wa ní náà

ìpìlẹ̀ ní kápẹ́ǹtì máa ń wò ó lè jẹ ọ̀la. Ànábì wọn sọ̀rọ̀ bá wà lẹ́wọ̀ sẹ́lá ìlà àkọ́kọ́ àti kẹ́ńdẹ́ ìlòlẹ́ orí tí ànábì àìsàn àlọ́ ó ní yàgò ń wọlé ọ̀hún má àkọ́rọ̀ òun ìdè ìlà àdìlà máa tún máa ké. Ẹni tí ó máa ti wájú tí ó máa ti wájú kírun fún àwọn fún àwọn ènìyàn. òun náà ẹni tí ó mọ kùránù ká ka nínú wọn. lẹ́gbọ́ yìí ti bá kùránù ọ̀la. ẹtí ọmọ dáájú kí ni ọba mi tí ọmọ jẹ ìmọ̀ jábìlára ẹtí ọmọ lẹ́gbọ̀ọ́ ti jẹ ìmọ̀ òun náà ọmọ kùránù kó ọmọ àbíká jẹ àbíká àwọn wà tí wọ́n ti ká òun kó láti àwọn àpò wọn jẹ́ ẹ̀ ẹ̀ ìdílé ẹ̀rọ ọ̀pọ̀lọpọ̀ àyíká ọ̀rọ̀ aláwọ̀ ni wọn ẹ̀ẹ́dẹ́ sí wọn àpọ̀lọpọ̀ lè yà èyí tó bá máa ká ìdùnnú wọn ó ní kẹ́kẹ́ lé ìwà gbogbo ẹ̀ láti bá máa lọ àyíká yóò ti mọ́nà ìdí wọn máa ká lóye ọlọ́mọ yìí lè wọ́n máa ká ní lẹ́yìn bá ti hàn rabbil alamin àmọ́ ìràyè ẹ̀rọ Ọlájídílà ọlá ní ká làbá ìjẹ́ ìwà pé ó láàyè òǹkà lọ́dà ló lọ́dà wọn ó wù pé ọ̀sán ẹgbẹ́ rẹ̀ àbí ọ̀là ìrìnkí lọ́dà ló wàtá wàtá ó sì wọ ìlà ọlọ́dún méjì wọ ìlà ìtàwọn ìgbẹ̀wé ara máa rìn ráyé فضل إياك نعبد إياك نعبد وإياك نستعين دين يوم فضل مدين عنك يوم زمرك وإياك نستعين ونرى ونرى ما يليه ولا الضالين نرى ولا ولا ولا ولا ولا لا Nígbà tó sọ pé ìwò, ọmọ tí wọ́n sọ pé ìwò wá ìwò. Nígbà tí ọmọ ìwò ìwò ìtọ́jà ló. Wọ́n tẹ́lẹ̀ ọmọ ìwò yọ ìyẹn ìdílé ọmọ ìwò ló sọ̀rọ̀. Wọ́n ti ọmọ ìwò ni wọ́n fi wo. Ọ̀bì ni ọmọ ìwò. Ọ̀bì ni ọlọ́run ti burú yọ. Ọ̀gá bí ẹjọ́ ọ̀gá kò ráyè. Ọlọ́run manage manage manage manage lọ́pọ̀lọpọ̀ àwọn ìmọ̀ ẹ̀kọ́ àti àwọn jíjìn máa àwọn jíjìn máa ọ̀pọ̀lọpọ̀ mọ́rùn kan mo pàdé kan mo pàdé kan nílẹ̀ Yorùbá tí mo yẹ ọgbọ́n nígbà tí lè fọ́ ọ̀rọ̀ mo pàdé kan ìmọ̀rún lẹ́dà ìmọ̀rún lẹ́dà mo pàdé ẹ̀ náà mo pàpọ̀ mẹ́rin ẹ̀kọ́ máa ń mọ́ta lọ́fẹ́ ní kéwú ní ogun ọmọ àbídà rẹ̀ ọ̀rọ̀ wọn àbídà rẹ̀ lẹ́nu ṣùgbọ́n mọ̀tàbọ̀fẹ́ ọmọ ọ̀tà mọ́tò ẹlẹ́ẹ̀kejì òun náà sọ́mọ́ tó ní àwọn náà ní wọ́n lù àpẹ́ ìmọ̀ lù ní ìlú àpẹ́ ẹ̀yìn ọ̀pọ̀lọpọ̀ àwọn tó kù sílẹ̀ tó ẹ̀kẹ́ náà bẹ̀ mo máa ń bẹ̀ náà ìmọ̀ mú ìlà ọ̀tún ti ìbéèrè ìmọ̀ mú ìlú ìlà mọ́tò ìlú pé ìjà bọ̀ ló jẹ́ o ní ìmọ̀ lè máa bá o lọ́pọ̀lọpọ̀ wa wàhálà rẹ̀ mo kí ló fẹ́ẹ́ lọ́dá nígbà léwu mo ti gbọ́ ilé ẹ̀ kò sí láì sí ìjà lọ nígbà tí wọ́n jábọ̀ ìwọ́n lọ pẹ̀lú ìlú ìlú àti sẹ́ńtà lọ sí ìlú ọ̀gbọ́n ìwọ́n lọ náà lọ́wọ́ rẹ̀ ẹni pẹ̀lú àwọn ẹgbẹ́ nọ́mbà ìlú rẹ̀ nọ́mbà náà ti pè ní sẹ́ńtà lọ lọ́sẹ̀ yóò kàn ká ní eighty years àti ìgbà náà nítorí twenty twenty years ìka wá awára sí gánà nílé àbúrò mi kàtọ́ àjẹ́ òwe ní ọdún àwọn wà ní àwọn wà ní ọ̀rẹ́ ẹ̀ṣẹ́ ìkòlú ọ̀wà ní àwọn wà ní ọ̀bà àwọn wà pọ̀ pé jíwà táwa náà àwọn ti jíwà ní madara central hospital bọ̀dá àti káwà pẹ̀lú àwọn òye bá máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ọ̀gbọ́n àwọn tó wà lọ́wọ́ àwọn ìgbà ní ìjọba láwọn ọjọ́ tí wọ́n ń lọ láti ẹgbẹ́ ìrìnàjò bí ẹni àbára àwọn ẹ̀rọ òkú ní wọ́n yà wọ́n ṣùgbọ́n ti di kí wọ́n bá ìjìnlẹ̀ nítorí náà wọ́n ti kú sẹ́yìn lórí ìlú sọ̀rọ̀ láti ìlú náà. Ṣé ìdí ìtàgé ẹ̀ ìjà yẹn? Àìsàn ti yà lèbo. A tò lẹ́yìn ìmọ̀ràn yẹn, àwọn bọ́lá ṣe é ṣe gbogbo àlọ́ká, wọ́n kàn wí jẹ. Mọ̀nbọ̀ wa kọ́ sí orí ìran ní ti kẹsẹ̀rẹ̀ àlámẹ́fẹ́ arábà. Ìta kàlà náà lọ, ìyẹn ní kàkà.

ṣùgbọ́n àdá fẹ́ fẹ́ abẹ́ lọ fún yẹn ọkọ̀ àwẹ̀ rẹ̀ wọ́n ti lẹ́rìn ní títà ẹ̀yẹ ẹ̀ ló bẹ̀rẹ̀ ti lọ rẹ̀ ilé wa ta akérò kẹlẹ́ ní ìdí náà tí mo lọ lọ́jà ní káàpù ìlú yẹn ẹ̀ẹ́dì jìyàn ẹ̀ẹ́dì jìyàn ibẹ̀ lágbára pọ̀ ilé ti lágbára ti fi kàkàkà lẹ́nu ọlọ́wọ́ àtòjá ti rí ìtọ́lá ti tẹ̀lé yẹn atọ́nà wa ti yàrá ti látọ́kì irun tó yà láti lọ sí wa á lórí agbára o ti di sísun máa gbogbo ìlú nígbà nígbà yá ní ìrọ̀lọ́ yá ẹ̀gbọ́n àgbẹ̀ ìpínlẹ̀ ìlú ọmọ wọn nígbà yá wọn ti sùn ẹ̀dá kí ló ti ló wà èyí náà lọ rẹ̀ dìé kàwá àwọn alábàátíkà rẹ̀ dìé láti má kà nígbà tí ẹ̀ tí ò fẹ́ tọ́nà kùrán ní ìta bẹ̀rẹ̀ tani rẹ̀ dì mọ́sàn-án ìfọ̀nà rẹ̀ àwọn rẹ̀ dìé ṣé jẹnẹrẹ́tà wa ìlú wa náà àwọn ìlú ọlọ́gbọ́dọ̀ jẹ ìmọ̀ kéde àdúgbò wa náà àwọn ọlọ́gbọ́dọ̀ jẹ kí n tọ́ra yẹn bẹ́ẹ̀ lánàá ṣe ẹwẹ́ ìjọba ṣe kọ́ wa wọ ọ̀rọ̀ ìlú ìbàdàn tó ní máa báyìí ìmọ̀ ọ̀sán wọn máa ń sọ pé yàwó wọn ní ọmọ kú ìlà wọn ní ẹni yàwó wọn ní ọmọ kú ìlà ìgbà ní kú ìlà wọn yàwó wọn ní ọmọ kú ìlà wọn ní ìmọ̀ فمن أوتي كتابه بيمينه فأولئك يقرؤون كتابهم ولا يظلمون فتيلا أدوى لكل إمام ملك الإمام الإمام هو القائد الدين أوكا أزواج ليدا chairman chairman president àmàlẹ̀ ìlànà ìwé ẹ̀yìn àtàkì ìbìláyìn kò sọ àyíká ọlọ́run sọ pé ní ẹjá ìlúkàlẹ̀ ní àbìdì máa Ọlọ́run ní mo sọ̀wọ́ ìbìláyìn kò di aṣíwájú àwọn ènìyàn, ọ̀gá àwọn ènìyàn. Ló jẹ́ sí àtàkì ìbìláyìn kò lè jẹ́ ọ̀gá ìjọba ọ̀gá ó lè lẹ́bọ̀ àwọn ẹlẹ́bọ̀ rẹ̀ wọ́n gba ìjà ẹlẹ́bọ̀ rẹ̀ àlejò náà lọ́wọ́ lọ ka ìwé ipá wọn ọgbà tí wọ́n lọ sọmọ́ lọ sọmọ́ ẹ̀yìn lọ́jọ́ lọ́wọ́ ní ìfẹ́ wọ́n kà kàkà wọ́n lọ sọmọ́ lámú lámúrúkú wọ́n sọ òrùka tẹ̀ wọ́n sọmọ́ lámúrúkú wọ́n sì ní lámúrúkú yẹn àwọn ẹ̀ náà bí ibi àkókò ànábi Ibrahim àyíṣẹ́ làkùnrin ẹ̀ ẹ̀ lámúrúkú لا أعلم إذا أعلم قلت بي أقول بي أقول بي أقول بي أقول بي ṣùgbọ́n ní kúkúrú kọ bá àwọn olóòtà kò tẹ́lẹ̀ kẹta lọ́kọ̀ọ́dà ayé lọ. lọ́dọ̀ àwọn ẹni jù wọ́n máa àtàkùnlò ayé lọ. lọ́dọ̀ àwọn kìrìtẹ́nì wọ́n máa gbé ara àgbàgbọ́ ní ayé àwọn afárá tí bàbá rẹ̀ bọ̀. wọ́n náà lọ sọ ní bàbá rẹ̀ bọ̀ bàbá àwọn akẹ́bí ọ̀nà ọ̀sán wọn lọ láti ayé ìgbàlá tó ṣá. Èyí bàbá rẹ̀ bọ̀ ìgbàgbọ́ òdìgẹ́ tó ní bàbá ìdílé wọ́n yẹ kíkọ́ àti ìgbà kan wà jẹ́ bàbá àgbàgbọ́ kò ní jẹ́ bàbá ìyá lọ́yẹ lórí ní ìyá lọ́yẹ ó jẹ́ torí ìyàn dé ìyá kan ọ̀làbàlẹ̀ ìyàn jẹ́ bàbá lórí ẹni tó náà wọ́n fi mọ́kà ní gbogbo ìfọ̀ òpè ní abo ìfọ̀ ní ọjọ́ ìyá ó túmọ̀ sí pé fún na yẹn kò ní ọ̀nà kankan lórí ìgbà ẹ̀sìn ìpò ìyá ẹ̀ náà yẹn ní ìbájẹ́ bàbá kan wọ́n lè lọ́wọ́ hmm. láti fún ẹ̀mẹ́ lọ àbí ìyá a

إنا نحن نحيي الموتى لترى كثير ونكتب ما قدموا وآثارهم ونكتب ما قدموا وآثارهم وآثارهم وآثارهم يومين àkọọ́lẹ̀ nínú tó gbogbo nípa ẹsẹ̀ yìí ká láti ọkọ̀ ìlẹ̀kọ̀ ìlànà ìkàtí ayẹ̀lẹ́jẹ̀ ibi tá kí wọn tán táwọn kí wọn ní àbújá jù táwọn kí wọn tán táwọn kí wọn ní àbújá jù eléyìí ẹ̀jẹ̀ ní ìlú náà àwọn nílò ẹ̀lí lò náà wọ́n máa gbà kan wá fún àbí ìlú bọ̀ nígbà kan ẹgbẹ́ ìgbẹ́ pé wọ́n máa bá bẹ́ẹ̀ nípa ìlú tẹ́ bá kí wọn tán ẹ̀kú láàyè tí ìjà ẹ̀ àbí ìlú bọ̀ yàrá ti jẹ́ yóò jẹ́ ìwà lọ́nà ti kọ́ nílẹ̀. Àwọn kan nínú àwọn sàhábà àgbẹ̀bì wọ́n fi lọ rẹ̀. Ìdílé ńlá ni wọ́n pẹ̀lú Bàdó Sáyàmà. Wọ́n pè wọ́n ní Bàdó Sáyàmà. Ilé wọn ti rẹ̀ sí Babalá sí àgbẹ̀bì sọ̀rọ̀ bá wà. Ilé wọn ti rẹ̀ sí Babalá sí àgbẹ̀bì. Àlọ́ sọ̀rọ̀ bá wà lè lọ. Ilé wọn ti rẹ̀. Wọ́n á jẹ́ mọ́ bí ìdí ara rẹ̀ tó máa ń tè bòrò ìyá rẹ̀ máa ń fi ìwé náà tó ti bòrò àwọn máa ń lo wàhálà lọ́lẹ̀ kan. wọ́n ń tè bòrò wọ́n ti dáhùn fún wọ́n wà láti wá wọ́n tó lọ lé wọ́n tó wá lé lọ́wọ́ wọ́n tó lọ lé wọ́n tó wá ní àpò. ó ti jẹ́ ìgbà tí àárín sí jọ́sọ̀ gbogbo. Ìgbà tí jọ́sọ̀ gbogbo ibẹ̀ náà ni kò bá wà ní ibẹ̀ náà ni bàtà sí ìbìlàdé ìwà ní ìbìlàdé ìwà ní lẹ́yìn bàtà sí ìbìlàdé ìwà ní ọlọ́wọ́ náà sí ìbìlàdé ẹ̀tọ́ àti ìlọ ọ̀pọ̀ àwọn àpapẹ̀ ẹ̀ǹdẹ̀ àwọn jáfẹ́ ń bẹ̀rẹ̀ ààrẹ ìbìlàdé ìwà màtà sí ẹgbẹ̀rẹ̀ ìbìlàdé ìwà tí màtà sí àtìlẹ́yìn gbogbo dé ìrìn àjò kí wọ́n máa rí ìdìbẹ̀lẹ̀ àwọn ní ojúmọ̀ láti ní jẹ́ ọ̀nà gbogbo títí láti ó ṣe ìtìmẹ̀tì tó máa rí yọ́nà tó gbójú rẹ̀ káwọn náà wá fún létí ọ̀dára sí lẹ́sẹ̀ rẹ̀ wọ́n náà lọ́sẹ̀ wá fún lẹ́sẹ̀ rẹ̀ ọ̀dára sí àbúrò àti ìṣẹ̀lẹ̀ lẹ́sẹ̀ rẹ̀ ọ̀dára sí ọ̀dọ̀ àwọn bí ọmọ òṣù àlẹ́sẹ̀ ọ̀dára sí àyè ìlú àlẹ́sẹ̀ ọ̀dára sí àwọn náà fẹ́ kó wá ìjọsìn ọ̀dára sí. àlọ́bì wá sọ fún ọdún káyì nígbàgbẹ́ o آثاركم آثاركم يتبع آثاركم دياركم دياركم يكتب آثاركم يكتب آثاركم دياركم أظن به nínú ẹ̀jú ìdààmú ìyá ẹ má ti lé ní ilẹ̀ òwúrẹ́ tí wọ́n wà ní àyẹ̀kẹ́ ẹ̀kẹ́ bá ti tẹ̀lọ́pọ̀ rẹ̀ tó kí á wò á ha rò Tó bẹ́ẹ̀ tẹ́lẹ̀ pé àtọ̀dún àtọ̀dún àtọ̀dún àtọ̀dún ọlọ́run kan kọ́ ẹ̀. Ìjọba wọn kọ́ ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ bàbá kó lẹ́gbẹ̀ẹ́ ayé láti gbà ẹ̀. Ilé ìwé wa yìí pé ọlọ́run àtọ̀dún wà á ń gbà ọ̀rọ̀. Wọ́n á ń torí ẹ̀ láyà ìjọba yìí. Máa kọ́ ti àwọn wà á gbà ọ̀rọ̀. Máa kọ́ ti àwọn wà á gbà ọ̀rọ̀. Wọ́n ti ìbéèrè tẹ́tẹ̀ tí kí lé ènìyàn ó súnmọ́ lọ́dára ló dára jù ní àdílé èèyàn nígbà tí ọ̀dára láti náà ó ní ẹ̀kọ́dára ìyẹn ni yóò wọ́n tí ẹ ní ẹ̀kọ́dára ti gbà wà yẹn àbí ọlá ọlọ́run tó lọ pọ̀ ìyẹn táwọn òṣèré bọ̀ ọgbẹ́sẹ̀ wọ́n rí ibi ara wọ́n á ẹ̀kọ́ ìlọ́mọdára ilé àwọn òní kó kúrò lẹ́gbẹ̀ẹ́ títí alábàájì náà ti bá jẹun agbára rẹ wọ́n ti ẹ́ kíni ẹ̀rọ láti wo ilé náà wà tó mọ̀ má kò ní ọ̀ sí ilé náà tó ní ọtí náà ti yà náà tí ó ń lórí à kò ti fẹ́ pa ẹ̀sán rẹ̀ kò fẹ́ pa àmà ẹ̀kọ́ tó náà fún ọ̀rọ̀ ọ̀fẹ́ kan àlẹ́sìn ní ẹ̀kọ́ lọ kú. ìyá ọ̀rọ̀ fún mi. ẹjọ́ lé iye ẹ má wà lẹ́gbẹ̀ẹ́ lọ bẹ́ẹ̀ láti. tòkítàwò àtàwọ̀ fún mi. kẹ́ gbọ́dọ̀ nígbà tí a ti ṣe báńkì nígbà tí gíláàsì rẹ̀ láti gíláàsì rẹ̀ lábá kọ̀ wá ìwà pé àmọ́ lọ́gbà ní àwà lọ láì àwà yí láì nígbà tí káwọlé ń bí àbúbádà sí àwà lọ bá ẹnu ọ̀rọ̀ ẹ̀ láì àbúkú kí ọba ti ẹ̀jẹ̀ ní ìwà bá nínà àwọn aláàbí ṣe kí ni àlejò ọgbà tó ń gbé níyàn ilé ìjìnlẹ̀ jẹ́ ilé ẹ̀kọ́ mọ́tà àmẹ́jẹ̀ tá a lẹ́kọ̀ọ́ kìí pé abẹ́gbàlájà pé ilé owó ìlàjì àmọ́sárájú táwa fi mọ́sárájú àdúgbò wa lọ sílẹ̀ káwa lọ sí òní ọ̀dá tó tóbi tá a lẹ́kọ̀ọ́ rí. ẹ dáhùn àwọn ọmọdé àwọn ọmọdé pọ̀ lẹ́la wọ́n ní ọ̀lẹ́sẹ̀ onígbó lẹ́yìn ní ọ̀lẹ́sẹ̀ ó sì gbà lóòrọ̀ ọ̀lẹ́sẹ̀ ìgbà tá a yàrá máa rìn ara yín tàbí ó dé ìmọ̀ tó fẹ́ ọ̀kan gbígbà àìgbẹ́. wọ́n torí wípé ilé rẹ̀ tí wọ́n máa lára tó lè wọn lára àdúgbò rẹ̀ wọ́n á máa fẹ́ lọ sí ẹ̀rọ tí wọ́n lára tó ní ọ̀gbà ò bẹ́ẹ̀ bá ọ̀gbà pé láyé ká ọ̀gbà wá kí oríṣi ìṣẹ̀lẹ̀ ọ̀dọ́ tó lọ sáwọn tó lè wọ́n ní ọ̀gbà lára tó ní wọ́n sì wá máa wá bóyì ọlọ́run fún wọlé lọ́wọ́ dì máa tètè dé mọ̀tàlá ọmọ yẹn láti ìtàlẹ̀ fún ìgbàlù ìgbàlù ní ẹ̀sẹ̀ ìgbé wọ̀ èyí tó ló ti di ọdún ní nàbílà bàtàbàtà àwọn sálà ti di wọn súnmọ́ mọ́gárásí wọn ò fi mọ́gárásí àdúgbò wọn rẹ̀ wọn ara wa tún ní mọ́gárásí ti ojú náà. نبتدئ بهذا الآية وإنا نحن نحيي الموتى إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام قدير